ó lẹ́ni tó bá gbàgbọ́ nínú ọjọ́ kẹyìn nínú ọlọ́run àtọjọ́ kẹyìn inú kó sọ rere àbí kó gbẹ́nu ẹ̀ dákẹ́. kọ́ mọ sọ ní tí ó mọ̀. Ah, ah, alibala wakalu bilimanti hmm. ìyẹn máa kàgbá kó mi sọkúsọ. wàá pa ibi ọ̀rọ̀ ọlọ́run kí ẹ máa kó máa fọ̀rọ̀ ọlọ́run tafàlà àbí kó lè sọ pé kó lè dùn kó sọ pé òun mọ̀ náà sọ kó máa wá wíwí kúwì ah, ọlọ́run ó rọ bá jiná tu nǹkan fún nǹkan burúkú ọlọ́run yóò ṣe wá. ibi tá a dúró sílẹ̀ gan-an ẹgbẹ́ ní Quran chapter four verse one fifty eight ọlọ́run bal rọ́fà lọ ilé yìí ọlọ́run níbẹ̀ kọ́ o ọlọ́run gbé jésù lọ sí ọ̀dọ̀ ara rẹ̀ lókè ni o àti pé ọlọ́run sì jẹ́ alágbára ọlọ́gbọ́n